subhanahu wa ta'ala aka aru egohi yẹn ele dikọ ọka ele nan aru egohi yẹn lẹkọsọ ẹwọ ìjẹ na ilé rẹ mi lábẹ fẹ díẹ̀ náà láì kí sẹ́wọ́n sẹ́wọ́n yẹn tu ojú ọ̀nọ́rọ́ ojú ọ̀nà ẹ̀ abẹ́ àwọn ànyàrẹ́ mi ẹ bùjú kẹ́ni ẹ ma ma ọ̀dà ẹ jẹ́ àgbàríkà ẹ̀yà mo jẹ́ ẹ̀ bá bùjú mihawi alina gweta ko ah sasa nyani nasa yuti kona mwezi dani hizo ina ini bwada ni ene hizo oti holi lati nasa yuti kona mwezi di muta haram sa hasan nasa yuti ina ni ando sana onale kola ni kenya hangu ni nehi da kuna shosa ni hune hizo ndo nukua viti mwezi hizo ene hiwa dawe onoro noro mujahid abaho <laughs> ya mujo noro dea mone dare ka oke oye na abe erimi mebe esu abe abo eya anya duo ni aba iye ko ene lema duo e enwe ni dare me e enwe aduo ni aka is and ori kai anya ami dogido am lecture doka anya na na gezari dem ha kata ni rei tiri ko ni rei izala ni okidi izala nya badua ni mm so kidi tiri kaka ene nya kata ni awe ni madua ye ndo zona aduo na kai e ona bizala ni badua ko mu na wetu igumi mimitu we ki gumi o fa ona wa de izala ra wa eh den don no re madua ka

umu na oya ze ha ete an kuntu ni meza ete oni asa asa domo na eze he ne te ni kishe mu meza ne te dele ko ni abi amani badua em badua ya wono na ke eri me ba ze ha ete ya ze ha ete jozi sunna amen then ele na mtijani wona ene ele he ne te jozi ya ọ̀nà mìzàlà ọ̀gá àwọn tẹ jòdì zàlà ọ̀nà mìṣe ọ̀gá àwọn tẹ jòdì tiẹ̀ ẹ̀yà e náà bá lùsùn náà wíwá wíwá ha wọn wọn náà yà zẹ́ ẹ̀rẹ́ tẹ jòdì sunna dẹ́ndé ẹ̀nà gédé mu yàrá fàwílẹ́ iná mọ̀rọ̀jì ikùn fàyọ̀nà bí ikùn bímọ akóńtò fíhí sàkpàlìbùn wọ́n tó múlí ọkọ́mọ kàrẹ́ náà yẹn. àti muhala jẹ́ẹ́sì káwọ́ wọ̀ sí táìmù wọn àbẹ́ àwọn àti jẹ́ẹ́sì ìmọ̀ bá dáa ẹ̀sẹ̀ wọ́n mi tó wà mí kẹ́nẹ̀ àwọn ìyàbẹ̀dúwọ̀n náà nìyẹn kọ́ ijana kana bi sunna mun na zai ne tatin sunna ijana kana bi tarika mun na zai ne tatin tarika eh ndi ere de na'am ah eh, omorika anyo na mane boro da na nguni zai da do kula zai zai me ya ere kunya mudawo bo ere kunya mudawo kole o eko hai hanji akunyaguma ɛyɛ eh, akunyaguma awuzi ɔno hanji deɛ ɔno hanji a ko i'm telling kun wakusa de oh, te di joli lɔpɔ la o wɔɔrɔ ɔ anyi sɛ ma ni sa siri do kudu de a bɛ ha do ka ha kɛ ma ni mɛ a kɛ sɛ dama fɔlɔ de ka hɛn sɛmɛ oyibo oyibo akwa oyibo báwọn jẹ nù n'ahyẹ ká bọ oyibo jẹ́ ìkísẹ́ mẹ́yẹ̀ rẹ̀ yín dọ́ọ̀mì hàn dẹ́wọ̀ lè zu àánú òkè nílẹ̀ nìkan náà nù wà á rókè ní wẹ́rẹ́ rẹ̀ nàjà kùtà bẹ́ẹ̀ anu rọ́ṣẹ̀ náà kù wẹ́jà náà wọ́n ti bẹ́ẹ̀dúrú ayé sọ̀rọ̀ wọ́n kọ̀dà wọn fáwọn anyị anya anya ni malaysia nya na mediguri daka ni heyi ahadu sunna obi ili hani bi rob ka bi ni pe ni hido na kwada nta ho abi tori na ere ere la tada be ni wa le kwada wa nta ho ni ere ni kwada wa nta ho ebe hi ne na ma kusa na kwada ni ya wa ni anyị gele ni dvc school do atada ba eh? anyị anyị re ho na bi bi eche mba atada ba eh wani mai yadda za a bire a ni dare mu na bai ji chairman take ne do atoda ba sara ba hannu do mani umar ka ni sai mani ko ne ne zai da do do da wata do ko a, a realist do we ko bi idealist ni mu ko abi realist do promote from idealism to what realism ko akọ ahụ reality nọ ọmọdika kaane ka kulilahu yahdi lil haq kaane ka ọmọdi na maa n'ihe bọlọ ati n'oge gbọmọ n'anya ịza abịza ịza afaman yahdi ila al haq ana nke ịsa na-ahyɛ za abadị tụrụ n'ahụ n'ịza ịza ahakụ ọnụ ọhụrụ tụrụ a yotaba ka aman la yahdi ila ayyuhda asana ka ko mi ko lebe la ɛyɛ sɛ lebe am ko ɔno nyɛ lɛ ɔsi lɔla ɛyɛ lɛ ɔsi lɔm abi ɔba nyɛ nisɛ wɔ ɔnyɛ adin ana kɔ adi dɔw sɔ ɔyɛ adin ɛnu kura ni wuli tete ɔnɔ ɔnɔ nyɛ kura mi bari bɛ runtu ɛdi ka ɔwɔ misilamu no dɔw dɔ baa ne ba ŋɔn dɔw mo ni kuka yɛ ne nka. فما لكم كيف تحكمون فما لكم سبحان أمريكا فما لكم أقوابه سبحان يرون نهدا كيف تحكمون من بنا مكاري سنان يلي ينون عن النان يلي مسلم مسلم أما من نوك إسلام ومن نانو دمرك وين زمان هنن dẹ́ẹ̀ kó mu àná dẹ́ẹ̀ wòlé jòló dibi dá nà ẹ̀ ayé abẹ omorika wàmà ayé tẹ́bi akisọ̀rọ̀ wọn ẹ̀rọ azọ́n náà ẹ̀mí sọ́wọ́ bẹ̀ wẹ̀ náà fàáfà ẹ̀mí sọ́yì mèrò ká abẹ́ àwọn sínkọ́rọ̀ wẹ̀ náà sàṣà mèrò ká ọ̀tọ́ nínú ìlànà nínú wọ́n èkó dibi ìdọ́ka hẹ́n sọ́dọ̀ ẹ̀hún náà ìdíṣẹ́ ajá mẹ́nu akẹ́kọ̀ọ́ mi ṣẹ̀dá ẹ̀tọ́ òkúta ọ̀nà yàtọ̀ ikú àwọn àkọ́ rẹ̀ ní èrò ká ẹ̀tọ́ ọ̀nwúra lọ́sọ̀ ẹ̀tọ́ àfẹ́lá wọ́n máa yẹ tọ́bù àkùsárùhún ìlà zọ́nà ọlọ́rọ̀ náà mà nìyí misguidance ọlọ́rọ̀ náà mà nìyí perpetual moral decadence eh? perpetual naivety and backwardness ọlọ́rọ̀ náà mà nìyà ẹni tẹ́ yà sọ àṣà ẹni tẹ́ yà zọ́nà ɛdi zɔmi nyere ka abiri ɛna ɔdiri ka wɛ wɔɔrɔ kɔ ya n'ama ɔkɔ ya nyere ka n'ama ɔkɔ ya mi dɔmɔri kisa yi ina zɔnna la yogo ni mi na la kisɛ yi a ina zɔnna la yogo ni mi na la kisɛ yi a ɔmɔri ka fata kita la isa naa ye nyere ka yi mɛ ɛnu ɔnɔ bi dɔw di isa dɛ zan ɛnu ɔnɔ bi dɛ zan kusi lɛ.

wa anyalwala ko ini islam wa akunyalwala o wa zeme idọti wa ajereka ni ẹ wà lọ ajereka wa ajereka ka wa bọ lọla ajemi àmọ wa zọ ajereka wa ajereka kisọ yi wa èdè ni so ina zọnna layogini layogini mi na la kẹsẹ yi a ani islam ọ̀nà yẹn nípa ọ̀nà hadith ọ̀nà kìsọ̀ yìí dáa má yàrá ibùka ìlà la yàrá

hiama kwa ho nan ono ajerika no ajerika emi ono konyi ba na mi ono ajerika no wa alan wa nya no la ho inna allaha alimun bima yaf'alun pata kitara o mori o ye pata kitara o ya bane la bukola na ne na me abuko dɔm yɛ ka abanire eya eh, na enyi sɛ mewa modern hot ɛni ɛnɛ na sa asi dɛ la ɛsɛ na ɛgyere kɛ ɛsɛ asa ɛni na asa asi ɛsɛ na ayɛ niruka wɛrɛ ka abɛn kɔtɔn na kɔtɔn ho na yɛ tɔ a ni yɛ tɛ ani ne lɛ sa wama kana adam kur'anu an yutara min duni la walakin tafi kɔlɔli bɛyi na yɛ dee. ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين أمريكا قرآن نن وما كان egosi if possible if possible quran non an yuftara kọdọ ọlọrọ ẹ náà dàrẹ dáa sọ wẹrẹ ń tó mu ní ọrùn. àwọn ìṣẹ̀ṣẹ̀ ọ̀dà rẹ̀ mi dóni láì dà kéwì tó mo ní ọkùnrin rẹ̀ wẹ́rẹ́ kọ wẹ́rẹ́ mi ní arrangement wẹ́rí wẹ́rí systematic semantic orderliness and what organization of quran na ọba rẹ one by one àwọn kárẹ̀ náà dọ̀rẹ́ sí list dání àwọn kárẹ̀ dọ̀rẹ́ sí dáa tọ́sí lẹ́nu ẹ̀ ọ̀n tún mi yọ ọmọ nìyẹn náà ọ̀gá ni ẹ̀ possible àgọ́ àwọn quran dọ̀rẹ́ yẹ sí ilé hàn náà ó ní ìdíkọ́ ẹ̀kẹ́rẹ́ أوتي ذلك ولكن تصديق الذي بين يديه قرآن بنا كوي ذا أبسنا كدي أ إلى نكا تفين جتيم إلى نما نجيب دارنا بوني لي وتفصيل الكتاب دورا مهاي وين حتى قرآن أنا مهاي ذوي كان يساي تورا الزبور جيل كيانا لا ريب فيه enyo jere kaini qur'an non sam ka min rabbil alamin ido mori wa horaben agbawo allahumma ij'alna min ahli alquran umulo me yawe ande qur'an aso qur'an pai abi ya kaini qur'an muna won o me waj'alna mimman ya'mal bi muhkamati ويتلوه حق تلاوته من أدام ينفعني يسوع أننا قوهم باباه قوهم بابساي شرك الخوف شرك الخوف إيه؟ شرك الخوف شرك الخوف هو شرك ومهي أنا تضعون ساي إسلام أنا وهي أنا تضعون إسلام ọka wai ka baya sa do ruhi anwa aga won tum ne hota do maduan allahumma inna a'udhuka min al-jubn wal bukhl umuri ma pawo ise de honi jubn ai na be isa bana mu iri o ọ na-anwa na enwere ihe ọtụtụ ọ nọghị isoziri arị ọ na-anwa ịsa nye na enwere ihe ọkụ sọ wọjọ tọrọ ụdọ ọdọ ka akịta mẹdọ nso agụrụ ka ume ara pọrị na-anwa ịsa anyị nwere na na ayo oyi oh, na duwa ni mi ni atahia ah, ah, ah, oh, ni ẹja kẹlẹ náà ẹkọ atahia tòlélá sẹkìyà tòlélá tàyíbá tòsálàwà tòlé àbẹsẹ mẹyìn kẹkẹ mẹyìn azaki anya zakiyat ọdọmọdé anyi asọliha tòlélá naam oyi oh, na duwa ni mi ẹwà wọ hisnu muslim hisnu. agbórí ṣíríkù náà kàlọ́ iná ẹ̀rẹ́ ń dà sọ́yìn na ẹ̀ra anyẹ́rẹ́ ní máa ẹ̀sùn kátà àzá àhìdí ahọ́rẹ́ náà jẹ́ ànìkà àdá iná ẹ̀rẹ́ ụmụ ọ̀sìn a na sọ́mẹ́ ọrụ anyị famili rùkọ́ bìkọ́ ń na àná rùkọ́ ọ̀rọ̀ ànyí fámìlì na anyẹ́ na náà àmì fámìlì anyị ọrụ anyị mee. Because me Allah kumekona I'm Sunnah. Don't hate Muslim. I'm very serious. Then wear her. Udah hona chito. Oh. Mata ke dono chito. Oh. Forget about makri no nyi neiba. It's always very good. Because Kolonya emene wasenye na nyao enene uruwa. But when na nguruwa, out of time enen wa bedo to chito. jesuka ọchịchọ ọnụ ọkwara na ya ụmakiri n'iwe akwa me ọchịchọ sunna na ya atọ n'anya ọchọtọ and makiri na ọjọ egbe ọchọtọ na egbe sorry cleanliness inna allah ta'ala tayyib la yaqbalu illa tayyiban o oh, and na min al-iman accepted ọchịchọ sunna sunni siwa أنت صلى الله عليه كان لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك مع كل وضوء وفي رواية للبخاري عند كل صلاة أباه كان كما كتب من ويمومي أنا كايا كان أنا هذا ما ولا بوري أتوشتون إني الواحد سامي أن ما بابو يكا أنا ما كفالة أتوشتون دمتم يا ما بابو أقول أنا أقول أقول أنا أقول ara mi ka ma ara sada sala do akɔ tita mbara ato o kɔni ma clean awɔ nɔni gbama wɔyi hisu muslim yintu sɛ ayi hɛ mi kawa hisu muslim azɛn ɛɛ anyi duwa awore ni ana ka a kò nyɛ ma kò wɛyɛ na den wàá tó dé mi bi dahun ihu anyago no ntomo ni ma nya bi an ka ya ni onda kini mu e eh, ni ele ya ngaje ni ko aba fo de gba nya na ba mu ni kan man ma fe ka ho ma ye juan eza o ko no ni mu ni ka ho bi le de bi na ba no me ka ho o ka ma ka ho no ka o ka ani bi e am ogugu man para ho ila ho ko ranyele anyalo ba ne lisun aba ho ọdọ akawe wakọtọ ọmọdọ wọtẹba wọtẹba ọdọ akonye ní ìyẹ òwúrọ akọtọ ọmọdọ onye ń gbèrú dèrò yìí èwúkọ rẹ hàn dáhùn yẹsẹ nínú rẹ nìire dáhùn sí ìyàwó rẹ nìkan ọmọ náà wà sọmọ náà dín àmọ ẹ dọtọ ẹ kọ àbọ ya ilé náà ẹ lọ dọtọ ọmọ lukú àṣà ìrókà àsọmọ náà yàtọ adé ẹni níbi ìrókà ẹnà kẹnà fún súnà ní tó mọ iṣẹ dúró rẹ ọ̀nà kàá mi kó wàá wọ sí mi níwáyé wọ̀nyẹn náà so ana so agogo dake alhawfu hawfan isa na hon wayi ujabarin khawfu alfitri wa khawfu alibada eh anya waya na ka is a àwọn ẹni múri mẹtí nature rẹ natural e? nana nye wọn ẹni ẹka àwọn ẹni bá dọọbì ni èdè èsì kọwọ nyọ ẹni sọsọ àwọn ẹni mọ múri yìí ìlà ayé kẹne ẹ máa jẹ nù ane lezi ka sasa no wanyi sasa do tuumun islam aka shirkul khawf anwe hena to dahun islam oni huwa al-i'tiqad ana ko wanyo tinain bi anna ka pada kitara li ba'd al-awliya al-amwat anyi ini wali ne naik elesu oda ka untum ne wata aw al-ghaibin abinna naika ayin eh, ne honon ama Israel ene Israel mono oyo smakan tasarrufan ka anyi sen nyen vara ene hawo wa dararan alka anyi en katani nyen kutu isano no aka na ka nyen sen kwen to yan osu alkene e yakusu ama ewo yodo do man misa ka ka kareke wa onyare da ko akare non anyi sen nyen mewo da de wo hore do to abukele sunan ẹ kabọ ẹ kọ náà kàtìrì sẹ òtù jan ilẹsọ dibi aṣọ hó mẹhìn tọ sẹ òtù jan sẹsọ hó náà dá ọdọ ni wọn ilẹsọ dibi lọsọ ilẹsọ dibi hó náà ah kàrẹ dá kàrẹ dẹni dọ òhùgbẹ náà sàṣà wa dá àkàkà ọgbà sẹsọ dibi hó náà kaame mi isa awama na kana da ka wa ko hon onnon kai o yo jen kiwan ini ifadat lahmadia page 50 ene so wona ni ni do re ye ri da na wa o we ye ri da na ba o o kai o e, jen kiwan na isa ku ke kira ka amin sabba sabba o jen kiwan ya man aya o nete anna kunu muslimina we ne ne ko ko mori himin ikisi wa una manika inu wa ni nari ya chere ona enu ona enu chere en aku wallahi ma shamina rayat islam wallahi ya ku jagu islam no manika okiton tujan kiwa nen wallahi we we noro islam ena men wallahi na jagu islam nitaka shehu tijani ya hutade mutane abawo shehu tijani ora so to ya bai

Den, only tijani kai amini dogido kwala goyi imolidi oke neban dori du shehu ni yazin onire nyiti nehin e. ka e ni yazika ona terika tijani ona ye ukekera na ku 100 ben ara ku wa ben doka he ini 100 don are ku amiri da mare wa da ku 10 ini kekere na da ku 10 ben e dɔkɛ ni tɛn ni ukekere an amɔ yi namɛ daa kɔɛ na yi ne ukekere yɛ then ala ko the best for this best best for that stand position of what best out of the best out of the best of the best abe awɔ dɔkɛ yi wo yɛrɛ ŋun nɔnɔ anako iti jɛ ni ukekere an ɔni ni yas ɔni ɔba naka ɔni sebe nami tum teri kan nɔni ɛwɔn ɔbi da ɛwɔn ka beli ɛfɛ ada yi mi kiri o ɔwɔ naa awura yɛ nɔni amani kwete bwana ndo na mi ndo bezi kwa maneka ndo ndo mtashauri niwe na noya <laughs> ewa mi ka la kai ah komi aman ya na ka la do ya ebe da hi ka bulin eh ni blame ya so de ki je mi ka bulin no ana mi ka sa so la heken no agwa wa ka kare de ka oyo awoyo oyo asubuti mwe na waseme mwa hekono akaduwe roka nyam katini nkutwala then yusabbibu alkhawf do nyima do muriwe kai angoku yu mimi hom honu wenne duwa kunyane kare so tijani kakawanyi waza ho sa seriamo kuma da ekoro na akoro awon ekoro ri tejani ona ho zabdo tijani yu anka ekura meri bukhara ona ho zabdo bukhari yun anyi nke kuramere turmuz ona ho ro do tirmizi yun an ke kuramere niyas abi abo an ke kuramere albania ona ho ro do albani yun abi abo rekulori abo e kwe kunone iki ahmadu tijana wota abul abbas lanatullah alayhi ona ya kale ona kai kon wika rin didotone e ka tija aina nike ni aso kai e kon ku corona man ere en kan gyon di doctor ini wan nin so doctor na ya e tuda mana kare nan da do me kan wo hiro mun mai nen wa hada i'tiqadul mushrikin ye ka akidi mushrikin ni waye makao akidi mushrikin ni aheba ikwe ekwenye anan ume do on nyala na do ka anyi sa don do nyane kale ma di mi akujo de ma kisan onon e atoro ri don rekwa kwechi akéde musiriki n'enyi sè é dàmani sè akó dàmani sè gèlè alẹ́dì hazara minhul qur'an ọ̀nà qur'an wọ́ọ̀dẹ̀ ìdọ́ kọ̀ọ̀nà ká àsìnà yín wọ́n kì í dọ̀nà bìkọ́wùlì hi èrè èrè ká ọ̀nà mọ́yọ̀ náà nínú bàkà kìsọ́ yìí. aleyhisallahu bèkàfin abda anankabo morihi ọ̀rọ̀ nara àhọ́rí hanin ọ̀rọ̀ àhọ́n ọ̀mọ́rí ọ̀họ́ wọ́n yóò hagu fúnaka bìlẹ̀dínà mìndóni dáhàbá wọ̀lùfáwífúnàkà dára ní kwazọ́lẹ̀ tí ọmọ mi ń dùn ní ọ̀rẹ́ mọ́ mórí ọmọrí ahò ẹ̀nà ìṣẹ̀lẹ̀ mi à ń ṣekú ní ọmọrí ìmáàmù gbèsò yìí ẹni àlùbọ́dà wọ́n kéré ìjẹ́nidọ́ ọkọ̀ ìlà ìjẹ́nidọ́ ọlẹ́kọ̀ọ́ yìí màbá àwọn ọkà wíkọ́ yàtọ̀ wọ́ọ̀hì àgùnà ànúmọ̀dọ̀ afátánù. من الدروع والأنعال من الأتل أكا وقاية الله أي سيرة مولي نمولي سيرة أغنى عن مضاعفة ọ̀rọ̀ àyùnbáyún ni apatugbe àrùgbọ̀ ẹ̀rọ ọba àyùnbáyún náà bísánà ìka ọ̀rí proof bullet proof water proof over proof àṣírí proof arijanu proof anami honi enyuse enyuse irere nyi ọkà nwa ihe omori ore oise n'omori esere la ohu n'abọ anyị esere la ohu n'omori n'omori na ka nka nka n'ọhụ sekwe ihe anwan wọyi halwifu na ka bilabi na mindoni lóòrè ẹkọ tó sọsọ àti ilé wa wọn ọwọ bí lè mú omori yìí tọ ayọ rẹ wà báwọn suratu zumar wọ́n ní ìdíkà eré rèé. Ah. ọmọ yìí ka ọmọ yìí ka alẹ́sàlọ́hùn bí káfíń abdá alẹ́sàlọ́hùn bí káfíń abdá. ويخوفونك بالذين من دونه ومن يضلل الله فما له من هاد ومن يهده ومن يهد الله فما له من مدل أليس الله بعزيز ذو انتقام ولئن سألتهم من خلق السماوات والأرض يكونون الله قل أفرأيتم ما تدعون من دون الله قل أفرأيتم ما تدعون من دون الله إن أرادني الله بدر إن أرادني الله بدر هل هن ممسكات دري أو أرادني برحمة هل هن ممسكات رحمتي قل حسبي الله قل حسبي الله عليه توكل المتوكلون عليه يتوكل المتوكلون يا من شايف كنيدي umurika <coughs> alaysa allahu bikafin abda umurika bwana wana hwalan ọnụ ọhụụ n'uchaiza ọnụ ọhụụ n'uje ipe ọnụ ọhụụ n'ụzọ ebe arị ruwasha ahụ nisa na-akụ ahapụ arụhụ na. ekomori yoman husi engure non di bi sa saben eh alaysa allah abe question eh ah ana sa hamza tu istifham abe ho hamza of interrogation hamza nasi husire omori ke alaysa allah bi ahkamin hakimin abe ho omori okak alaysa alayhisallahu ana nkomuri ya ọmaani ya dọkịsọ nọ nụ bimaana ọ na-asụsụ ka ịza ịza ịza ịza somori ya ọ nọ nụ ọ ya ko ọ ka example omori ka alayhisallahu bi ahkamil hakimin the direct translation is what ana nke omori ọbị ọbị ọmọkara ya abụ ọmọkara ya ni nkọ bimaana bi anaghị ịza ọ ana harful jar ekobe ukore harfu jar kana kwa mezo don na hi ba at-tawqid wa tahqiq ba anase suka tayre anase kure hideza bima alaysa allah bi ahkamil hakim mana haqiqatan sarahatan allah huwa ahkamul hakimin mana ini da izin iza omori hi onabe omokare abamokare alaysa allah bi kafin abda ayi kana ka o mori bo mori ya wana o hwari hanin eh eh hakikatan sarahatan allah kafin abda o yuzma kan iza iza iza o mori o hwari hanin wa yukhawifunaka billadhina min duni abda da dai asada cirewa wana kai o mori ومن يدلل الله فما له من هاد ومن يدلل الله فما له من هاد أغطلون إيكا أمري أنا سايم تويكو دور فما له من هاد أين يسيب روجزي أنا من دي إيو يرلوك إيهريو أنا دوكا دوكي هيريو أنا يكوكو أنا نيمونجي أنا نيمونجي لا لا إله إلا الله ewe dọka ewe ere kere ya nụ ọ na ewe pistil ike mere pistil ọdọ epi e stool epi what stool ee ee stool ee epi stool e ya n'ọhụrụ nwụrụ n'ara awọ ọmọdé kàmá tó náà máa rẹ wọ́n yọ náà fáìní tó ìka tó wú ẹ̀yìn sẹ́yìn lórí òdìrí wàmáyé yáhàn nílá ahùfàmá láhùn mi mọ̀dẹ́lì ọ̀nà mọ̀ yàrá rẹ fáìní tó ìka gáìdì mọ́rọ̀ jòzè wàlúláì ẹ̀ kò ní ṣége màmá láhùnmí mùdíl ẹ̀yìn sẹ́yìn ń tọ̀ náà abẹ́ àwọn. wà á kàkà ẹ̀yà ṣàdáwà tó àwọn kọ́sọ́lá dúwẹ̀ nù déyìn máa wáàtì abẹ́ àwọn ẹ̀yìn ṣàgàlínkù lẹ́yìn ẹ̀ kò sẹ́yìn ń wọ́ọ̀sì wà á kàkà ẹ̀ka ẹ̀ẹ́nẹ́nìka ẹ̀ náà àtúnṣe kena anya no wada ni don donya kida sahihan ko da rusani ho no wada da do kaka ono si na gu ko so katem ono si ga aguka only ono ga islam ono si ga ka besen mi no na do ko ama o ba di discover ka abu ala ni ame ndọrọ nọ nza ka yi di ye yẹlọ nọ di nyọ dọ nẹsẹ ama da na bẹẹ wọ ọ imẹmẹ akọrọ ndọ kata lẹmu di mẹ hira ka na bẹẹ wọ kuma abẹ ni abọ mẹ bá wọn jẹ abẹ ni ẹlẹ abalọ yẹ yi di le yi ni yọ na bẹẹ wọ ndẹ ada ada udi ada fada in law ẹni dẹ dis ka ika fada in law yà ẹsẹ nfa ama yes gawa ni kẹlẹ ma kẹlẹ ma yẹ sunna. wọ́n kúrẹ́ káwọn ẹni sáfẹ́ ní jẹ́ nínú ẹ̀mẹ̀ kẹ́sì dákì wàláhì ní táwọn ọ̀nà ni ẹ̀yìn eh, ten thousand naira jẹ́sì mi kẹ́sì dákì ní ọ̀là ayáná mẹ́ àbí mẹ́rin ìjọ ní màá náà ten thousand five thousand. omorika yìí wàlá wala hàn fún ni o yi wei ni anyi sɛnyɛ ŋmɛwa haya si dɛ ebi da wɔ sɛ da tɔ fɛla ŋmɛlɛ sɛ ndɛ kɔ dɛbɛ hɛ da man sɛ da tɔ fɛla ɛdɛ yɛ na scammers ɛdɛ yɛ na di gbafurum slippers ɛwɔ anya hɛkɛn ɔntɔn anyi kase kɔ ɔntɔn no mori to yɛ kase kɔ guide fama lahu min mudil enyi senyi wa e kunyi kende nyangwa ikanyi sene kunya tinje ni hundo dene dumur se kwa kaso ka gese alaysa allah bi azizin zuntiqam omurka ananka e bu muri nyukata ono nyukata ko ruzu intiqam omwe na ka ono nyukata na hoponun abawo ono hoponun and òpònú ẹni bẹ́ẹ̀ ẹ̀ òpònú rẹ̀ yà hẹ̀ òpònú ọmọdé wọn mọ̀ ní ẹ̀nà ọ̀bákà label mersod ọmọ yẹn náà mọ̀ ní vaku déédú kẹ́ni ìjà òpònú ọ̀tàbó ẹ̀ ayẹ̀ kó sẹ́ ẹ̀ má jẹ́ ẹni kò òpònú ẹni ní ọmọdé àhánẹ́ bìrẹ̀ ni ìdájọ́ àtẹ̀yẹ náà dọ̀nyìmá yẹ sọ ìdájọ́ àtẹ̀yẹ náà because ẹni bìrẹ̀ kọ ẹtẹ́ ilẹ̀ ninety four lẹ́kẹ̀ni mẹ̀rẹ̀ bá let me open rebellion to ọmọdé him ọmọdé sọ ní bìrẹ̀ nìkan Allah is is what is stand and vehement in his vengeance. Eh? Simple. Allah is what? Stern and vehement in his vengeance. Eh? We take vengeance. mọ̀lìkẹ́ pàtàkì tààrà àdáwọ̀ dáṣe rẹ̀ bá aláìsà aláhùn bè àbẹ́rẹ̀ bá bá ànàsímì kàhà bá àtàkìk wàtàkìd ọmọlìkẹ́ ẹ̀zẹ̀ ẹ̀zẹ̀ ẹ̀zẹ̀ ẹ̀zẹ̀. ọnụ omorihi anọghị akata sansan akata sansan nanaghị ka o hụpụnụ ọnụ ọbẹ. wala ya ha ọbụ okoba ha abịa omori eku ya nwe ka anyị saa agba babere man omori ohi ya nwe anything consequence ولئن سألتهم من خلق السماوات والأرض أمريكا بين نما نعين sayakulu layakulunna Allah la no muri hota heku nka ono heku ka ana heba na ka ko muri yan qul afara'aytum ma tad'una min dunillah kaya ne henni an abamul ka bodu nyala kaya ne hen wada kasi na ka ko ronwa mo ka aya wo ka kisai ma tad'una min dunillah abizo zanwa hin na bre mo muri yan shi wanwa hin nan jinso nan do ban na yan onye ga na rahan abinye na rahan wallahi in aradani ya nwa ahụ bibir omori ọka ka anyị nkatọ na kutu hal hun na ka se fa to dore enne nyu kato ikwo nkato no ko da so tu onyi aw aradani ya aw aradani bir rahma omori o sika ni rahmi ni tu di ya mo yo no di ya mo yo ne di ya be ire so sawiyan ala sirati mustaqim bí amusan namshi sawiyan ala sirati mustaqim bí wàhọ́gà ọmọ yìí ọmọ sika mẹ́ hàn hom namun sika ti rahmati ẹ kaara ka bẹ́ẹ̀ isẹ́ni bẹ́ẹ̀ bá nanyu katan ananyin withhold ramu mori hàn nan buhari aláàdọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀. قل حسبي الله كهذا نكمل يوهو يا بابا بارك حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل كاكمل يوهو عليه يتوكل المتواكلون أقول لك عليه يتوكل الناس أبابا إيه عليه يتوكل المتوكلون أظن أشاهد ترسا إيه أظن لك أشاهد ترسا ده يا مريه

ni shehu ni ri isho ndi ri dudu isho ona abidi nyo shehu ni ako isho nyi bede me de do alayhi yatawakkalu eh alayhi yatawakkalu mutawakkilun omurihi aga ashahe turan so isa na ashahe turi sa omurihi ni ashahe turan abisa na na ashahe turan ko eh نعم آه يتني أك أما الخوف أك أولي أنوهي من الحيوان المفترس dúró ihe ń wọ ìsìnkú náà ìkọnyẹ ńwúrí ọgà àbáwọ ọgbọlẹ àná dúró nílé ọdúnmí ẹwé ọdúnmí làáì làhà ilẹ làhà ọrẹ òkú ẹwé. ine uduje ekele na na ada ekwe ọrụ nwa akụbe na ka ọ na ka ka ọsọ na onye n'ụlọ aje dọrọ ma n'ihe ngwụsụ penen wazọlim alhayi na ịka owe na anaghị yara ebe n'isiwo n'isiwo ekwuru n'ihe na na n'islam nọ ọzọ ka ọzọ bụ di ahụ akunyam kaka mu ɛwɔ egya awa so wɔ ha wɔ ha abe afɔ so daka ahe odu ihe ama de hɛrɛ ɔdzo wɔ ɛwɔ sɛ nen ɔka fagya is ɔnɔ ɛnyɔmɛka ɛn kɔtɔmori awɔ so trɔlɛ nwɛn wɔlɛ sabi shirk ɛsɛ nɛ bi shirk ana shirk kɔbi ka yi ɔzɔ yi la ko nisu daka koko akarɛ na anyisa amɛwo dɛ ɔlɛ aka anyisa amɛwo lɛ. kuma ya kariya zana nan an san yan wewo abu na ikoro non kuma ihu non men agoyin ta na shirkul hakimiyya abin abu shirku ime ini ra ijoba ini oda o ime wa huwa alladhi ana bi odona ikaka yasduru qawanin do no do atu da right oda da mi constitution dɔk ɔzɔ ma ni mɛ ama ni mɛ ɔzɔ ma ni mɛ ama ni mɛ ete kura ɔma ni na and ɛ kura na ɛ wɔnɔ tɔ almukhalifa lil islam ana yi kaka isɔ ni ɔra aji ɔka ana yi kaka abɔdɔ na ni maa ni ɔra aji islam nye wɔyu jizu ha de aka kɔ jaiz bɛ ɛnumɛ bɔ ma bɔ awo yarɔ adamu sɔlahiyati hukumar islam. akụkọbudo n'ikwu ere niko karịa onye islam akụmanyere enyi ọjen o tinyete sedaka dọrụwọ ọzọ yoyi sedaka itwejepa ọzọ sereka eh? weyashmulul hakim okere nọn yewu ka ewe ọ na-ama ekele ewe ọ na draftan ewi senators nke na draftan nke na ọha fet ọ na fet ati hakim atọ ọnaghị zọ anasị mọkara ịtụrụ adị nere so wal mahkum ati asị mọkara ịtụrụ so ama wazalika onireba tuhun islam kufuru oyin ama ìjọba tuhun islam wọn fi ìdá àtẹkọdà ha alimahkum àwọn náà sì mọ kàrẹ tó rẹ so ìjọ ọ̀nyá kì í dàka ilẹ̀ náà ọ̀jẹ̀ ìjọ náà tuhun islam wọ̀rọ̀ di àbí hàdáni nítorí wọn ìdá àtẹkọdà ha alimahkum ìjọ náà ọ̀nyẹ́ ìtìkọ́d ìjọ náà ọ̀nyẹ́ ọtí náà kí sọ́nà mìtúrọ̀ náà ọ̀jẹ̀ ìgbà náà záwọn nínú ẹ̀wọ̀n ló ní ọtí náà kà yẹ́sì ana mɛ kaa mɛ ɔno ɛkɛ islam mɛ ɔsɛ wɔn ɔbɛ wɔrɔ de abi hada yɛ ɔrɛyin ne toɔ no ɛn ɛnu eh? mɔ nɔ maala sɛdaw wɔrɔ atuhu ni islam ira mɛ yɛ oniko agwawɔ hakimiya ɔwɔdɛ ne wo hakimiya a ah, nyɛ na mo zɛ o ɔyɛ ko wanyɛ skills of oh, daruri already give excuse to some extent yedenye men wa understand smart kan hakmiya is something where any no doubt about it even kawri jana kwa na no man hakimi okoku lesun jodileyin eku is sunday ọ̀nà the koran as i is not coincidental anasaya uka uka wase kristo ndeke na kaso to azanu zikoro sunday ekwe na odisi he koy obin that's what rather than say why ya tu sunday now then you say na uzi sa saki di sunday when excuse jeni hakimi awon re nwe uza awon hakimi ya na izo ndede ekwe nkuri ba kozin wesi weyi isa na hegu ẹ̀kẹ́ yìí dìgbà wẹ́ẹ̀rì èdìgbà ní ìtí èkó ọ̀nà tó mo rí predict kò mẹ́ bá rẹ̀